قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون لقد كان في يوسف وإخوته الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم على عبده ورسوله الأمين وعلى آله وأصحابه أجمعين بعيدا سرا لكن أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àbẹ̀rọ̀ ọba wa ọba tí ó lágbára jùlọ òun náà sì ni ọba tó lè ṣe òun náà ni ọba jẹ́bẹ̀ kó sì máa jẹ́bẹ̀ òun ni ẹni tí a ò lè rí díẹ̀ bàbá wa. a ò sì lè rí òpin náà bá a tiẹ̀ fẹ́ ẹ̀ agbára rẹ̀ kọjá gbogbo agbára àánú rẹ̀ ó kọjá gbogbo àánú ọlá rẹ̀ kò sẹ́nìkan tó lẹ́gbẹ́ rẹ̀ náà ni rẹ̀ náà sì ó ti dá nǹkan tán ó sì gbogbo ẹ̀dá yòókù yọ́ máa ṣe nǹkan nǹkan yìí tó lè máa pa ẹ̀kọ́ máa ṣe ní ṣùgbọ́n padà ìmọ̀ ọlọ́wọ́ ọba dá gbogbo nǹkan gbogbo nǹkan tá a wá dá ìtọ́nà wá dá ìkò sí kankan tó lè kàpá ọlọ́wọ́ ọba ìròyìn rẹ̀ kọjá gbogbo ìròyìn orúkọ rẹ̀ ọ̀dà ìdí gbogbo orúkọ lọ ṣẹlẹ̀ àrùkà lọ́wọ́

bí tí ó kù díẹ̀ káàtó sí ọlọ́run ọba tó sàmójú kúrò ń bẹ̀ fún wa. àwẹ̀ náà àwọn orí tí ń bẹ níbẹ̀ ọlọ́run ọba kó fẹ́ ní kọ̀ọ̀kan wa. lẹ́yìn náà tó lè kọ́ lórí ó ti fẹ́ wọlé ọlọ́run ọba abẹ́wọ́ tó bá ti kùn dé òru náà ọlọ́run ọba. òru ọjọ́ náà ọlọ́run mọ́ta àárá ìsí wa. òru lẹ́yìn láti lè kọ́ lórí ọlọ́run tó fún wa lókun àtagbára òrùlà ìlàsílẹ̀ pàdé ọlọ́run ọba akọ́rọ̀ ọkàn wa fẹ́sìn rẹ̀. kó wá fi wá sí kòǹgẹ́ àwọn àdúrà tí ó ti wá láǹfààní láyé àtìláìsẹ̀ ọmọ. kádàrá ń yí padà lóru náà ọlọ́run ọba gbogbo dáadáa tó ti kọ fún wa jẹ́ pé tó ti dáadáa kún ní ọlọ́run. kádàrá ń yí padà ní òru náà gbogbo tí ń jẹ́ aburú tó ti kọ sílẹ̀ tẹ́lẹ̀ bọ́ ọba parẹ́ kọ̀sẹ́ tí ó bí ọ ọlọ́run ọba ń sọ̀rọ̀ rẹ̀ lọ nínú sóràtì Yúsúfù pé kọ́ọ̀lẹ̀ àkọ́ ìlú nínú bọ́n látàkùtù كنتم فاعلين اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما يغفر لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين àwọn arákùnrin Yusuf ti pé ẹ̀sìn báyìí وكل تقع أو طرحوه أرضا يخل لكم وجه أبيكم lẹ́yìn ìgbà tí àwọn arákùnrin Yusuf ti wá dé tí wọ́n ti mítìn tán ọwọ́ kò rìsọ́ọ̀tì rìsọ́ọ̀tì lábẹ́ bọ́ọ̀lù nínú rìsọ́ọ̀tì tí wọ́n gbọ́lẹ̀ wọ́n náà mọ̀ wọ́n ti mítìn lánàá mítìn ìgbàjẹ́ ibi tí wọ́n parí ọ̀rọ̀ sí ní ìjòkó wọn ni pé gbogbo wọn bẹ̀rẹ̀ kò lẹ́ẹ̀kan náà wọ́n sọ pé ẹ̀pá ni yípa lọ́kàn ọ̀pọ̀pọ̀ àwọn ilé ọmọ ìjọ ọmọ fún ìgbìmọ̀ gbà náà ìbájá hmm. ti bí ma ní wọn ọ̀bẹ̀ sọ̀rẹ̀ wọn ọmọ ìjọ ọmọ èèyàn sọ pé ẹ̀pá ọmọ wàhálà tí ìyá ń ṣe kó tó bímọ hmm. ọmọ wàhálà tí bàbá ń ṣe kó tó bímọ ọmọ wàhálà tí wọ́n ń ọmọ bá ọmọ tó ti wá fọmọ ọdún méjìlá ẹni wàá wí lẹ́ẹ̀kan náà láì tí ẹ̀rù pẹ́pẹ́yẹ tí ẹ̀rù ti kékeré ìjọ ìgbà ilé ti ẹ̀sán ní kò ń pàṣẹ ẹ̀rù yẹn ẹ wá náà pé. ọkọ tó ọmọ tí wọn ò tí ẹ̀ lójú ẹ̀yìn rárá láti sọ wípé lọ pé ó kù tó lòdì ọ̀sán. وقتلوا أنفس أن ترحوه أرضا wọ́n ní ẹ̀pá níta àti mọ̀ ní ètò ayé náà ní pé níta bá fẹ́ kí èèyàn kọ́kọ́ sí làkọ́kọ́ wí èyí tá àtẹ̀kọ́ sí lárugẹ lárugẹ máa lọ tó bá sì wẹ̀ kọ́ máa lọ.

náà ní ló fi jẹ́ pé wọn ò sí ìlú náà ilẹ̀ kan nígbà tá ń lọ láti Ìbàdàn láti wò sí Ìbàdàn sọ̀rọ̀ fún gbogbo àwọn ilé tó tọ́ nǹkan ìlú ọ̀nà olórúkọ àwọn abẹ́ká mẹ́mẹ́ tí olórúkọ ilẹ̀ ìlú kan lọ́jọ́ ṣùgbọ́n kò tiẹ̀ níyàn irú ilẹ̀ tí náà gbogbo ní àwùjọ. Àwẹ́tọ́rọ̀ àṣúrọ̀ àrùtọ́ ẹ̀sùn sílẹ̀ kan ilẹ̀ kan ṣẹ bá ti rí tó jẹ́ àtàrẹ lẹ́sùn sí bẹ́ẹ̀. Ìwà àkùnrin lápọ̀ wájá àdínkùn. Ojú bàbá yóò wálẹ̀ fún yín. Ìyá àkùnrin lápọ̀ wájá àdínkùn. Ọgbọ́n púpọ̀. Ṣé iṣẹ́ rí lẹ́fẹ́? Tẹ́ bá ti rí mọ́. Ọkàn yóò kò mẹ́. Foundation lè rìn ẹ̀. Ayà ẹ̀.

bẹ́ẹ̀ i pa tẹ ẹ báyìí sílẹ̀ òkú kò lè wáyé náà kò lè máa yàn ya yóò sọnù lọ́nà yóò kọ́ rọ́bà ẹni tó yá ló mọ́ ojú buhari kò tẹ ẹ bá nínú méjèèjì ojú bàbá yóò máa wò yóò gbà sí yín padà yóò gbà náà yín padà wọn á parí ẹ̀ pé wọ́n sọ. wàtà fẹ́ràn lọ́dọ̀ bàbá yín padà ẹni sọ́ọ́lẹ̀ inú alùpùpù àti inú àwọn alágbó eh, nùsùsù àwọn àhàdí kò mìíràn pẹ̀lú ọlọ́run tí wọ́n ní ọjọ́ lọ sọ́ọ̀lẹ̀ ó ti sọ pé sọ́ọ́lẹ̀ hù ayé ni ìní sọ́ọ́lẹ̀ hù ẹ̀sìn torí pé àwọn ọ̀ràn yìí wọ́n ní tẹ́ bá ti ṣe tán

ẹ̀ẹ́dẹ̀mìírí nípa ìtù ayé lọ́dọ̀ bàbá ní pẹ́lú ọba ń sí sí lọ́dọ̀ bàbá torí pé kò yíó Yusufu kí wọ́n láyé àgbàfẹ́ wọn jáde òun náà ní pé máa ń pèsè àkàrà nìyẹn nǹkan tí ènìyàn kan bá fẹ́ràn púpọ̀ tí bá ń di tọ́ọ̀tọ̀ tó bá fara pé náà kó kí ni ti hikma tó ṣe kíní eré kékeré kan fún rẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ àfọ̀tẹ́lẹ̀ tó bá ní lóko ọmọ rẹ̀ ń jẹ́ Mubarak ọmọ ní Mubarak ń dọ̀ lónìí mẹ́ta ń dáhìn mọ́ dáhìn lò ó lè tẹ̀ ìfún tó bá pè láì dé ń ń ó kù bí ń gbé ń kálọ̀ mọ́sálásí dáìní wọn bọ̀ lóògùn rẹ̀ dùn àgbọn ayé àtàmì. kí ló wà ṣe. àwọn ẹgbẹ́ ọ̀hún ọ̀rọ̀ kárára gbé jí ó sùn lálẹ́ mọ́tò má lè di ẹjọ́ yẹn tó bá ti sùn lálẹ́ sálọ síbi kí ni eré tó wà fún nìkan rẹ̀ gbé wọ́n gbé sínú ilé orúkọ ọmọ kékeré náà kan wá ju ọba bàbá orí ajá lójú sọ́jà mọ́dára oòrùn sọ̀kalẹ̀ wọn tó ti ọ̀ lájúláyà yọ kẹsàn fọ́ rẹ̀ lọ́kìlì bí ọjọ́ tó gbé lọ́kìlì jákè tara lọ́nà pé ẹ̀dá ìgbé náà yóò tó ní pé kí ló ti rí lọ́dọ̀ ẹ̀yìn rí kan sílẹ̀ àwọn lóòrí tó ti rí lọ́dọ̀ sórí àyíkó wà lókè tó máa ń kọ́ wà lẹ́lẹ́ ní òòrí tó máa ń wà lẹ́lẹ́ òòrí tó máa lọ́kìlì tó sókè láyé rí

tọ́ ọba ti kíyèsí bẹ́ẹ̀ torí bó jẹ́ pé ìyàwó lọ jẹ́ òòlù bí látọ̀pẹ̀ ìtajà kí ló dé ìwọ́n bá ti di ọba ti ọba alẹ́ kó tó di pé ó dé sórí ṣáyà rẹ̀ yọ tó gbé ọgbọ́n mẹ́rin ọlọ́ fi pamọ́ ibi tó jìnà ọkọ̀ ọmọ nǹkan wá bí ọmọ kékeré ibi tó jìnà wọn á lórí bẹ́ẹ̀ kó tètè sùn ó dàbójúkọ wọn máa kọ̀ tó tẹ́ ìgbẹ́ ẹ̀kọ́ sùn. ní ọba ẹgbẹ́

wọ́n máa lò sí dọ́là wọ́n lò síbi aburú wọ́n máa lò síbi dégẹ́. ibi dáadáa. yẹn àwọn arákùnrin Yusuf ní ẹ pa bẹ́ẹ̀ bá ti pa ẹjù níyàn. àwọn tọrọ ṣòro àrùn gbà. ẹ bá ti jù síbi ló ẹ̀jẹ̀ ìyàwó Kọ́lá kọ́lá. Kí a ké lóba bí ẹ̀tàn mẹ́. Oyún kó tó lórí sọ́fà, àwùjọ àwùjọ. Jọ̀wáàbù jọ̀wáàbù kọ́lá. Jọ̀wáàbù kọ́lá lọ. Iná ni àwọn nǹkan tí ó ọwọ́ àgbẹ̀ yá fúlú yá fúlú mọ́gbọ̀ wà dúró ní yá fúlú tí ọba rẹ̀ mẹ́ wàwù wàwù ọ̀pá wàwù rẹ̀ bíbí ní fún wa. yá fúlú ọ̀pá wàwù rẹ̀ torí pé jọ wá bú pàwọ́ ìbàgbé gbogbo yá tó yẹ tó. ìgbẹ́ni wọn bẹ̀rẹ̀ wọn ó tún ní wọn صالحين عفوا أنت قبله في نفس السنة أنت و... آه هذا يلا يلا يلا نسيت أنا أنظر إلى الحج هذا صغير في الجسم والسن ظاهرة وتكون من بعده قوما صالحين وتكون إبلاه وتكونون كيف عليها؟ أنا صار ààrẹ ìjọ sọ̀tọ̀ àtọ̀gbẹ̀rẹ̀ tó jẹ́ wátàkù ní tí ò fi jẹ́ wátàkù náà ààrẹ máa fi ọ̀yà. sàbàbíyà òtún àyè báwọn kala òfin kà ó jẹ mo mú kí ìlọ́wọ́ ọwọ́ ajẹ́ mi lójú pé ìwọ tó wà ní mùsáwà wà lọ sáré máa ń ta àbáwọn a ẹ̀fẹ́ ti kán dá àìjá lọ́dọ̀

àkèjú àkèjú rẹ̀ ogun tó yẹ kí n tilẹ̀ ní àwọn tí ọ̀rọ̀ kẹ́lá fún ìkọ́kọ̀ dà náà ní ẹ̀jẹ̀ máa làwọn kọ́lá náà wàá òjò ní bọ́ à ń sọ ẹ̀kọ́ gbà ní ẹ̀yẹ tẹ́ ń gbé wàá òmà yìí àwọn ẹ̀mọ́ ní màá yà wà bẹ̀. oníwàtà kú wàá òní ọjà fún un. wọ́n ti fi ya fúlò nítorí ya fúlò gbà náà ní tàkúnú náà náà gbà wọn náà wọ́n máa kọjá ara kọ̀ọ̀rán lásán tí ó bá yẹ ọ̀dọ̀ وتكونوا من بعده قولا صالحين lẹ́yìn ìgbà tí wọ́n ti wá fẹnu kò gbé àwọn ọ̀pá ìlú tàbí káwọn ó tí hmm. wọ́n jọra ní kò bá rẹ̀ tán ọwọ́ kù kankan onye ni tonti bí yàn báwọn yàn tó lẹ̀ tí wọ́n yí àdìgbò lójú tó ààrẹ nìkan sẹ́ni rẹ̀ ọ̀rọ̀ pé kí يلتقطه بعض السيارة يلتقطه بعض السيارة إن كنتم فاعلين قال قائل يلتقطه بعض السيارة kí wọ́n jọ ń ṣe mítìn ọba sọ yìí pé ẹ̀rí aláàánú lélẹ̀ mi gbogbo àwọn ikú náà ya dìgbò lókì tí wọn ò fẹ́ gbọ́ wọn ò fẹ́ rí Yusuf atábìlẹ̀ yìí pé á tiẹ̀ wá gbọ́rọ̀ ẹ̀ wọn ò tiẹ̀ fẹ́ rí rárá ẹnìkan tó wá yẹ aláàánú láàrin wọn ọba sọ yìí pé wọ́n yà fáà ìlú nínú láti àkótó lọ ìkan nínú wọn wá sọ wípé látàkọ́tò lóyún Yusuf. látàkọ́tò lóyún Yusuf. láíláí forever ẹ gbọ́dọ̀ pa Yusuf. látàkọ́tò lóyún Yusuf. tí a kì bá ṣe pé àlùkùránì ní sọ pé mínú àbàtí sọ para wọn àbátọ hmm. pé ọkùnrin kan ló ń kọjá lọ lásìkò tí wọ́n ń ṣe ọwọ́ ìyá bẹ̀rẹ̀ agbẹ́lọ̀ ah, ẹ̀gbọ́dọ̀ bá Yusuf. Mm. ṣùgbọ́n ìlọ́kọ̀ọ́ ayé ni yóò sojú iye ọ níwọ̀n bá sókè ó sì gbọ́ gbogbo ẹ̀yẹ kò ní dàpọ̀ قال قائل منهم قال قائل منهم ẹnìkan nínú wọn nínú àwọn mẹ́rẹ̀ wá ọwọ́ àtọ̀ yìí pé nóò nóò ẹ pa Yusuf ń forí gbára pàdé ara àwọn akẹ́kọ̀ọ́ pé ó kóòtù lóyó ọkọ̀tù lóyó ẹ̀kọ́ pé látàkọ̀tù lóyó látàkọ̀tù lóyó ẹ̀gbọ́dọ̀ débẹ̀ ẹ̀gbọ́dọ̀ pa ẹ̀gbọ́dọ̀ lọ́dọ̀ ẹ̀ ìkàtọ̀wà nù ọwọ́ ayé àlùkùnrin ní kọ̀wá dárúkọ ń tàn fún wa kọ̀ dárúkọ ẹni náà fún wa àtàlùkùnrin nìyẹn torí pé mítìn tẹ́ ń ṣe lọ́wọ́ yìí sọ yẹ ká mọ orúkọ torí pé mítìn tí wọ́n ti lọ́wọ́ kì í rere mítìn ìbàjẹ́ tí èèyàn bá ń ṣe tọ́jà lọ́wọ́ ọjà àtàwọn orúkọ torí pé iyì rẹ̀ fún tí èèyàn bá ń ṣe tí ò lọ́wọ́ táàtì fẹ́ yẹ̀yẹ́ láti láti sọ pé bẹ́ẹ̀ náà ni ọkùnrin kan wáyé fóbìnrin náà bẹ́ẹ̀ náà lóbìnrin kan lọ́ba àtàwọn ìjọba galaxy ó sì mọ́ ò òun lẹ́ẹ̀kan tó ó sì máa sára jẹ nìkan gbà tó ń má kọjá àlà ìdíbà lílé ọmọ ẹ lọ́dọ̀ àwọn tó ń malẹ̀ gbá yóò ká tán tó bá fẹsẹ̀ tẹ̀lẹ̀ kò ní rí nǹkan kan tí wọ́n pè ní dọ̀tí átàmìlì dọ̀tí. ọmọ lẹ́yìn kan tó gbálẹ̀ lọ ọmọ dáadáa ó ṣe dáadáa sí mọ́sálásí ọwọ́ fẹ́ sọ̀rọ̀ pé ẹja máa tún mọ́sálásí ṣe sọ yìí pé ẹja máa ni لقد كان في آيات السائلين بيني وجاء رجل من أقصى المدينة يسعى وجاء رجل من أقصى المدينة وقال رجل من آل فرعون يكتم إيمانه وقال ọ̀pọ̀ náà lọ́pọ̀ ẹ̀ ọ̀rẹ́ nípa ọ̀rẹ́ àkọ́ ìlú ọ̀rẹ́ àkọ́ ìlú ẹnìkan nínú wọn ọ̀rẹ́ àkọ́ wípé ọrụ lọ́wọ́ ọrụ pa yútúbù lẹ́yìnlẹ́yìn ẹ̀gbọ́dọ̀ pa kìí ṣe ń tẹ́ àpà ẹ̀pà àwọn sẹ́ẹ̀mà pé wọ́n ní wọ́n mú option kan nínú méjì nínú ká pa tàbí kìrìsì lẹ́yìn ẹ̀kọ́ jẹ́ ìjáwé mi. táwọn ẹni wọn àtọ̀ fún abíyí tájẹ̀ hmm. àgbàlagbà náà ni lágbà máa ya wèrè lọ́wọ́ hmm. ní apáyé wọn pa ọ̀. ṣùgbọ́n ní látà kọ́tù ló ń yóò sọ́ba ẹ̀ gbọ́dọ̀ pa èyí tẹ́ wílẹ̀ títí ní ẹ ti. wà á lọ kọ́ọ̀mù bí ọ̀rọ̀ yà bàbá tó ń lọ ẹjù sínú kòtò ràyàbà kòtò tó jìnà ń pè ní ìjọ látara gáàbà rẹ̀ mm. tó jì tó jì hòrò jùpù tó ní ẹni wọ́n pè ní kànga kànga tí ó ní kọ́bà lórí ẹ̀ ń pè ní jùpù bí irú rẹ̀ tó ní kọ́bà lórí ẹ̀rí lárúbáwá ti pọ̀ ọ̀dọ̀ jáde kànga kànga náà ló fẹ́ àti kànga onírin jù àti kànga ní ilé ilé àtàwọn àwúdá ń bẹ́ àti kànga nípa jáde klọ́ọ̀bù sójú ẹ̀ àti ní kọ́ọ̀bà àtẹ̀jọ́ ní kọ́ọ̀bà kí ló rúbẹ̀ ọgbọ̀n rọ́gbọ́n ní ọ̀kíyà hmm. wọ́n tó ń pè ní júpù wọ́n tó máa pè ní bí orúkọ kámẹ́tẹ̀ẹ̀ta wọ́n á ní tiwọn hmm. ọ̀kíyà ìní kọ́ọ̀bà lórí olóòlè yìí tí èèyàn máa ń wù lọ́wọ́ àkọjá tó ni òun ni wọ́n máa pè ní bí ilé ẹ̀yà ń pè ní jùpù ẹ̀jùpù lè tí ò ní kọ́ bá lọ yá ló sọ pé kó wò bá àwọn ilé ẹ̀yà wà á ló tó rọ̀ sí ọ̀rọ̀ yẹn bá ti rẹ̀ jọ. wọ́n lè jù sínú kànga nínú kòtò tó jì tí ò ní kọ́ bá tó bá jẹ́ ní kọ́ bá yẹn tó ti sàn mọ́ kò ní kọ́ bá. ẹni pé oríṣiríṣi nǹkan lè wọ bẹ̀rẹ̀ lè jáde bẹ̀rẹ̀ jù sí. Yàrá Àwọn tẹ́ntàbù tẹ́ntàbù díẹ̀ nínú àwọn adẹ́ńtàbù tẹ́ bá ń kọjá wọ́n lè rí nínú kànga yẹn wọ́n lè mú padà wọ́n lè gbé e. Yàrá ìtàn àkọ́jọ́ òru. Yàrá ìtàn àkọ́jọ́ òru. Yàrá ìtàn àkọ́jọ́ òru. Yàrá ìtàn àkọ́jọ́ òru. Orígbé sábà yẹn lè lẹ́nu Láyé òru kí n gbọ́ nínú sọ́nà lórí kọ̀ọ̀kọ̀ ọ̀yà oríṣi. tó tó fún mi ó parí ẹ̀. Sori pé ó fọwọ́ ara ẹ̀ káyì káyì ìṣẹ́ ńlá kí ó. Àbí ìṣiṣẹ́ ọba abẹ́. Àyàdá bẹ́ẹ̀ tó wù. Ọdún ní tọ́ yálùkà pé ọdún pé tọ́ yẹn ṣùkú lọ́ba. Títọ́ wa dé ti pè é. tí ni ó pè é pè é pè dáadáa. Bẹ́ẹ̀ ni ẹnu. Ah. Ìyá ń tàké pọ́ǹbù. Ìjọ nǹkan kọ̀ọ̀rọ̀ ẹ̀rù rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀. Ẹni tí òfin kọ̀ọ̀rọ̀ àmọ̀ rẹ̀ pọ̀. Ara àwọn ẹ̀rù jẹ. Ìyá ń tàké ọdún. Ọkọ̀ ní orí nígbà àwọn ọmọ ẹgbẹ́ ìdòjúmọ́ àwọn ọmọ ọmọ méjì wọn náà lọ́gbẹ̀ẹ́ ọkọjá ọkọjá di ẹ̀dínlẹ́kan ìwẹ̀bọ̀ náà pọ̀ àlùmọ́mi sí ni ọba lọ́mọ́mi jù àbí àfa àwọn náà bá mọ̀ pé òwe ní ìsìn wàhálà ni ewé àbúté wù ọlábàrà bẹ́ẹ̀ agbóyànjú ọkọ̀ tí ìmọ̀ tá a ti ń sọ̀rọ̀ ni tí nǹkan làwọn ti ń sọ̀rọ̀ tí ìmùnà ta ní òwúrọ̀ àti tí ìyẹn kéde tí ló fi jẹ́ pé bí àwọn orúfò kọ́lá ni tọ́ba ti rí kẹ́tọ́ àdánwò báyìí tí ọ̀rọ̀ ìjìnlẹ̀ dáadáa lè tó. tàbí wà ń parí ọ̀rọ̀ tá a fọ́n ní sòkò taofik kọ́lẹ́ẹ̀sì taofik ọ̀gbà taofik taofik bò kí yéé kí yóò gbà taofik sani òru rẹ taofik ah. ayé baba yé la bẹ́ẹ̀ gbọ́ sí ní ẹ̀yẹ baba náà tẹ́tẹ́ taofik ọ̀ ah, ah, ó le. bẹ́ẹ̀ ẹ jẹ́ sí pé àwọ̀dọ̀ sọ àwọn a akẹ́kọ̀ọ́ ó ká fún ara ní lẹ́sìn tó ga kásì ti ti da èyí máa rí ahọ́n wa lórí ìpè ọ̀rọ̀ dáadáa kọ́lùbà àti jẹ́sòro fún wa àwọn ayé padà rúdù wájú ayé lọ́wọ́ ọmọ náà náà ní ènìyàn tí wọ́n pàdé tí wọ́n á ní náà sọ tiẹ̀ ó kò lẹ́tà kìtìrù wọ́n kò tí ń tí káàbù ní àdítà mm. lẹ́tà kìtìrù ọ̀pọ̀ yálítà kìtìrù ó ti wí yálítà kí káàbù ní òun tí táà náà ní òun ó ti gbajúmọ̀ jẹ́ àgbọ̀lọ̀dọ̀ ayá kí ayà gbọ́. wà á lọ́kùnrin fún ọ̀rọ̀yà látìrìn tó gbé àdítà pé ọ̀gbọ̀n bá gùn sàyà rọ̀pẹ̀ nínú kòrò tó ń fà agbára wọn yìí ọgbọ̀rọ̀ gbé kalẹ̀ púpọ̀ torí pé ibi tó sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tó ní kókó tó lówó ní mọ́sọ́fà àwọn tó wà tó ń rò arúgbá yàtúlọ́ lẹ́kọ̀ọ́ mọ̀ wá tí ò nǹkan parí ẹ̀. tó lọ e. sọ̀rọ̀ ẹgbẹ́ bí ìgbàjẹ́ pa wọ́n láti rẹ pé ẹgbọ́n láti kan méje. látàkọ́ tó lọ sọ. ẹni tó sọ̀rọ̀ àkọ́kọ́ bí ìgbàjẹ́ tó fún wa ní pé ẹgbọ́n mọ́gbìnrin kẹ́ mú kẹ́ pa tàbí kẹ́ gbé sínú orí ilẹ̀ fẹ́ǹkà kárí wa kẹ́nu méjì lẹ́ bàrà wa. tó ẹni tó wá sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ wá wo tó fi parí ti ẹ̀ kí ló fi parí ó ní mo ti sọ tèmi rèé o ó kù sọ́wọ́ yín ẹ̀rùn tó ń mú sáàrin àtẹ́yìn kó wọ́n lọ́wọ́ ìmọ̀ràn látẹ́yìn lè mú wa ẹni tó mọ̀ mítìn sí ni wọ́n ní ìjà ìjọba ńlá ẹgbọ́n ìlà ìwé ìdè sí kọ́ ọmọ pé ló ń bọ ọdẹ kò jà wọn dé ìtọ́jú mítìn lọ́tọ́ bá wí tẹ́ sọ fún wọn yí pé mo ti ọmọ tó ń sáàrin àyà jókòó méjì tó bá dẹni ńlá lọ́jọ́ ọ̀la padà sẹ́kù wọn náà sì sìn ọmọ bó ti máa ṣe ọ̀rọ̀ wà lọ́jọ́. Hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn wá sí mítì ìtọ̀ọ̀ka lókè nǹkan nǹkan wọn máa ń jà ọ̀pọ̀lọpọ̀ ó ti wá wá ẹ̀ lónìí máa ti gbà lọ́la náà ti ó ti ṣe ká ń ọrụ rẹ̀ ó ti ṣe ti wọn máa gbà. eléyìí mọ̀ ọ̀rọ̀ sọ ló fi sọ pé. kan ní pákí àwọn náà àwọn travel àwọn travel àwọn travel seven travel lọ báàlù tẹ̀yára báàlù tẹ̀yára mọ́tò títí mọ́tò kéré wọn mọ́tò èdè mú nǹkan wọn wọn náà wọn mú kọ máa fi tẹ́lẹ̀ tó máa lọ pọ̀ mọ́tò bẹ́ẹ̀ yóò pé ọdún tẹ́lẹ̀ tó máa Rígbésà yára ẹ̀ta Màsínà ní ọkọ̀. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n kì í ṣe yẹn ní ọmọ ìrìn bíi tàyára nípìnlẹ̀ rẹ̀. Ẹni tí ẹsẹ̀ rẹ̀ dúró ní ọ̀pẹ̀ ní tàyára. Ẹsẹ̀ rẹ̀ dúró ọba yẹn ní lálùbá lónìí. Ó ti bá ní kàbàtà lọ́la. Àbúrò kan sí ẹ̀ tàyára. Àwọn ìṣẹ́ mọ̀sá dúró mà. Tàyára. Àwọn tàyára ni ẹ̀

àwọn tí wọ́n máa tí wọ́n jóná ní àjò tẹ́tẹ̀ àwọn ìdúró wọ́n gbé kí ló wá dé tí wọ́n fi sọ pé ẹni tẹ́tẹ̀ ìdúró ni kó gbé Yusuf tí wọ́n fi láìsí ọjọ́ pé ẹni tẹ́tẹ̀ ìdúró ni kó gbé Yusuf kí ló fà torí wípé èròǹgbà wọn ni pé kó lọ jìnnà kó lọ síbo jìnnà ọmọ sì ní tòsí mm. tọ́bajẹ́ sí pé mọ̀tàdúró lọ́ba gbé onírìnàjò àtàlọ́ba gbé Yusuf olórí àjò tẹ̀lé lójú ọ̀nà náà ilé yìí ẹ̀dẹ̀ wà hmm. òun lè gbé lọ tètètètè sẹ́yìn kankan àgbúlẹ̀ wọ́n ní làákà yọ hmm. ṣùgbọ́n wọ́n lò síbi dọ́ọ̀dà hmm. tí a bá lò síbi dọ́ọ̀dà ni àwọn ọ̀rọ̀ sábà ìkúnlẹ̀ ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ yìí wọ́n ní tí ẹni tí ọba jẹ́jú pẹ́ẹ́jẹ́ rẹ̀ ọba dúró gbé bí bàbá rẹ̀ bá ti ẹ̀bẹ̀ wà lẹ́yìn bàbá bá délé kò ní ilé wọn bá torí pé kò lè máa rìn rìn báwọn àti ẹni wọ́n yára ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ àtọ̀ sí ìyá ẹjọ́ wọn pè olówó kìí ti dé wọ́n ti dé ìlú ọ̀lẹ́ mẹ́ta wọ́n ti dé ìlú ọ̀bà olówó kìí ọmọ olùkẹ́ lọ fẹ́ kí wọ́n ti lọ tó ń bá àárín. Ìgbà mẹ́rin kìí bá jẹ́ akásọ̀rọ̀ tó tí wọ́n ń pè ní àlùkọ́tọ́ àlùkọ́tọ́ wàlàkìlùkọ́ òun ni káyọ̀ nǹkan yìí tọ́lọ̀ wọ́n fẹ́ rí nínú kò ní láyé àti àwọn tí ń jù sí wọ́n ti rí yìí tó àwọn ẹgbẹ́ wá rí lọ́dọ̀ tí wọ́n pa àwọn ọmọkẹ́ ọlọ́run wọ́n kàn pé ó ti di nǹkan wọ́n ti bọ́ọ̀lù pẹ̀ wọ́n pé wọ́n máa ń pè ká wọ́n ti gbèdé bí wọ́n ti ṣe wọ́n ti tà jọ. Ó ti pé obìnrin wa pé wọ́n rà padà lọ́wọ́ àwọn wọ́n rà padà lọ́wọ́ àwọn ẹ̀gbẹ́ ìpadà. Wọ́n tà lówó tó ní láàyè. Yẹn ni pé wọ́n jù sínú kòtò wọn lọ. Wọ́n wà ní sọ̀rọ̀ àǹtí wọn á mọ́ níkan pé ah, àwọn ò ní ọkọjà. Ìbá báyìí wà ní ìṣẹ́ òrì wọ́n yà wọ́n àwọn ẹ̀gbẹ́ ń tó tí a kó tùràrí kàǹkà lọ́wọ́ tí ó ń bọ̀ láti eré Sóríà wọ́n ní àwọn ará Egypt náà bẹ̀ Yemen tí wọ́n ń kọjá lọ lójú ọ̀nà yẹn títí ọ̀nà táwọn onírìn àjò máa ń gbà kọjá hmm. yẹn pé àwọn ọba kan lè kú nítòsí wọ́n fẹ́ wo ibi tí ọ̀rọ̀ rẹ̀ ọjà sí. Hmm nǹkan tẹ̀lẹ̀ sí àwọn ìlú òkú. tí nǹkan bá wá sọ kí n tẹ̀lé àjọ kí n tẹ̀lé bá ìlú sọ tí nǹkan bá sọ kí ni Kùránì àti súnà àdábì sọ ọlọ́mbọ wa ní ìsìlámù ló pọ̀ súnà tọ́lọ́mbọ wa ọkọ̀ ìyá bẹ́ẹ̀ tí kì í bá ti pé súnà bá ń bẹ nínú ìsìláàmù ààrẹ òde báyìí kò tó ṣe báyìí mọ̀súnà àwọn ọ̀rọ̀ àmẹ́bí sí àìmẹ́bí tí wọ́n jọ sọnù táàrí ọjà àmọ̀tàn púpọ̀ mo dájọ́ àmọ̀túnmọ̀ láti mọ̀ dájọ́ ń tọ́ sọnù àti bá ti ṣe ń tọ́ sọnù àti bẹ́ẹ̀ ń tọ́ bá yóò ti ṣe nínú súnà àkàlẹ̀ ọ̀nà sàhẹ́ Bukhari náà méjì ni ntọ́sọ̀nà tí kìí ṣe nǹkan ẹlẹ́nu o ni wọ́n sábà máa pè ní àlọ́kọ̀tọ̀ lọ́kọ̀tọ̀ o ní sábà máa lò. tí nǹkan bá wá sọnù tó jẹ́ nǹkan ẹlẹ́nu wọ́n sábà máa lo gọ́ọ̀là gọ́ọ̀là. tọ́wọ́ hmm. wájú pé ntọ́sọ̀nà tó jẹ́ nǹkan ẹlẹ́nu bá jẹ́ ènìyàn àìpè ní gọ́ọ̀là wọ́n máa ń pè ní àlàkóyèkù àlàkóyèkù lọ́dí gbọ́ bàmà hmm. tó sòfin ara rẹ̀ síra wọn lókọ̀tọ̀ ọ̀nà ní owó bàtà nǹkan tó sọnù bọ́ọ̀là olè ara rẹ̀ tó sọnù hmm. bàbájá ara rẹ̀ tó sọnù tàbí nǹkan kan tó dájẹ́ lẹ́nu adìẹ rẹ̀ tó sọnù bọ́ọ̀là ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ní àlàkóyèkù ènìyàn tó sọnù àlàkóyèkù náà sọnù.

wọ́n nàìjíríà ti bàjẹ́ kò sẹ́ni tí wọ́n gbé wọn láì àtàgbàlagbà ìgbà kan yẹn máa gbé gbọ́mọgbọ́mọ ilé ìsìn gbàgbàgbà ni kò sẹ́ni tí gbọ́mọgbọ́mọ mọ́ àbí bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ yìí láàrin ọ̀sẹ̀ kan ẹgbẹ̀ pé wọ́n gbé àwọn èèyàn kan kí tó wá tẹ́lẹ̀ fẹ́ lẹ́nu bí wọ́n lè gbé papọ̀ wọ́n tún wá sọ fáwọn làwọn gbé ẹ wọ́n lè wọ́n bẹ́lẹ̀ ìdíra ẹ̀ ẹ má gbé nǹkan yìí tó ń sọ hmm. wọ́n sọ pé àwọn ará gbé bàbá ìjọba ìgbà kan rẹ̀ fún ìrẹ́ ẹ̀ lórí ìgbà ìyẹ̀wò ó bàjẹ́ ó. náà wọ́n ẹ̀ ṣe é ti bí ẹ̀ ń lọ mẹ́rin tí ń gbá láyé rẹ̀ ń gbòkù wọ́n gbòkù wọ́n ń gbòkù wọ́n gbá láyé ìran láyé tẹ́ ń gbé bẹ́ẹ̀ ti ń gbọ́ wọn kékeré bẹ́ẹ̀ wọ́n gbà wà. tàbá wá rí nǹkan tó sọnù nínú àṣà Yorùbá àámú nínú àṣà nínú àṣà Yorùbá àámú ni àbí hmm. àámú ni. ní àbá Yorùbá tó mú gbé òsì yìí a bá rí nǹkan yẹn lọ́jọ́ náà tọ́ọ̀bà wa mú tọ́ọ̀bà yìí tí mo ti di tiẹ̀ tọ́ọ̀bà wa mú ẹ̀gọ́ náà sẹ́ni pé àtàkì ọ̀gá àtàkì òsì làkà yìí bẹ́ẹ̀ ọjà nítorí lójú ọ̀nà lórí pé kó ni èèyàn bí ìrẹsì bàbá á dáhùn ó ń ẹ wá ní tí ọba ti mú ọgọ́ àbábá wọn tó bá wọn kọ pé ta ló ní ẹ̀gọ́ yán àbúrò ìjà máa ń sọ lórí rédíò kàtà rédíò wa o ẹnì kan ká má ṣe bí mọ̀ èyí yẹn ni mọ̀ yìí bí àti nǹkan tó tó lọ mọ owó lórí tó lówó rà àyà á máa ń bíbú yàn pé mọ̀ yìí bí ni wọ́n rẹ̀ di ìsìn ẹgbẹ́rúgbọ̀ bí kí ni mọ̀ yìí mọ̀ yìí bí ọlọ́run ti bá wa ṣe mùsùlùmí owó nù ó sì gbé owó ńlá gidi dára mílíọ̀nù o mo rí ihe o ẹ̀kẹ́ o ẹ̀ ń o kẹ́kọ̀ọ́. ọlọ́wọ́ wá sọ pé mùsùlùmí lẹ́nu tó ti ni ó fẹ́ ní mọ̀ ìbí. ẹ wá wo ẹni tí à ń òun ló fi iṣẹ́ tó jẹ mọ́bẹ̀rù ọlọ́run wa òun ló sì lóhun tí à sọ́lọ̀lọ́ àwọn ìwọ̀sẹ́lẹ̀ ẹ bá sọ pé ẹ̀sìn wa yìí kò nílò ètò ayé ọ̀tà ẹ̀dẹ̀ ọ̀ táàrà ètò ayé sínú ẹ̀sìn wa yìí kò lè ṣe practice àwọn ọlọ́pàá kan wà tí ó jẹ́ sí pé táwọn wà fún un tí gbogbo ń tábà tó tó ti sọnù ọ̀dọ̀ section kan wà yálà òun gan yọ ọ̀pọ̀ lọ́wọ́ pé máa ń sọ fún sínú sọ fún orí àjọ nǹkan yẹn nínú ṣẹ̀rí wọ́n bá ti gbọ́ àgbọ̀ wọ́n sọ ní wọ́n ti ní àgbọ̀ lè akẹ́kọ̀ọ́ tẹ wà láwùjọ àwùjọ mímọ̀ ọlọ́wọ́n tí nǹkan bá sọ̀rọ̀ dáadáa rí ìdájọ́ ọ̀sẹ̀rí àní pé ọ̀gbọ́dọ̀ bá méjì tó ọba ìwú pé tó ọba mú ojú lọ́rùn wọ nǹkan yẹn mọ̀mù lọ́rọ̀ lápẹ̀tù àgbo kan lọ́ba ń lọ lọ́ba kan lójú ọ̀nà ah! ó sì fa ìdẹ́gbẹ́ pé olùwò lọ́wọ́ rẹ̀ olùfẹ́ ìjẹ́ tán ti fẹ́ jẹ́ àtà tọ́ bá máa pé kọ́ bá mú ẹ̀mí rẹ̀ ní kó láti pé kó fílẹ̀ kọ́ máa fi ti ga ikọ́ fún wẹ́lọ̀ ẹgbẹ́ fi ṣẹ̀dá àti gbé wá tọ́ bá máa pé mímú ẹ̀ yọ jẹ́ wa aláàfẹ́ màmá kọjá lọ bẹ kì í sọ̀rọ̀ yẹn ní kó mu ṣùgbọ́n ìwọ̀ ní kó mu kọ́ wá lò sọ́dún tí wọ́n dé ní tọ́ bá wá mọ̀ bó ti wulẹ̀ kó ti wulẹ̀ kọ́ dáa tó kò lè wà lójú mọ̀ tó ọba máa mọ̀ kí ló ọwọ́ àná sàfẹ́ Bukhari àǹdẹ́ ibn Khalid oníjẹ́ arọ́jọ́lọ́ إلى رسول الله صلى الله عليه وسلم عن اللقطة فقال اعرف حفاظها ووكاءها wọ́n bí ọkùnrin kan kan pé ah, àwọn ibi nítorí ọba ti rí sọlọ́lọ́ àlejò dáadáa mọ̀ dáadáa hmm. dáńtó orí mọ̀ dáadáa ẹni pé kò wò fínífíní orí sẹ̀ríà hmm. tó bá ti fi dáńtẹ̀ sí ni mọ̀ kò wò nǹkan tó wò lára rẹ̀ pọ̀ hmm. tí ó jẹ́ àṣírí. tó jẹ́ àṣírí ẹ̀ gbogbo kọlọ fífín rẹ̀ ọyẹ òbúrò mọ nǹkan kan bóyá kìnnì kan fàlà kan bì kan bẹ̀ wọ́n sà àdó yìí. kọ́wá yìí bóyá ayé ń tẹ̀ ọ̀hún àwọn àti lọ́kọ̀ di ọdún kan papọ̀ ọdún kan tọ́lọ̀ alẹ́ tó yìí ọdún kan láwọn ẹ̀rọ lọ́wọ́. iná fúnra ní ti gọ́ọ̀mẹ̀ntì èèyàn owó tí ó wà lè fi nǹkan ọmọ ọdún kan ni. bàjẹ́ kọ́ èdè bàjẹ́. tó o lè fi náwó kan tó o lè jẹ́jẹ́ ìlú tí ń ka èdè sínú fóònù lónìí náà kí n lò ó tó lè náà. ìdè ìwú tó wà lórí. ìdí ẹ̀rọ sọ pé ní ìdí mi ní fóònù máa fi afọ́tò ẹ̀yà àjọ ayọ̀ fọ́tò yẹn. tó lè ṣe rẹ bí wàhálà wà ní. tó bá yẹ pé ìjọba bá wà ní táà bá dorí kí á lọ fún. a lọ fún gọ́ọ̀mẹ̀. gọ́ọ̀mẹ̀ tó tẹ̀kẹ̀. ìyẹn ni wọ́n máa ń ṣe láwọn àlùdọ́ tí wọ́n sì níjọba wọn wọ́n wá lórí ìṣèjọba mẹ́sìn tiwa kálukú ṣe ń dọ́wọ́ tó pé pérépéré gidi tó mú. àwọn nǹkan ọ̀rọ̀ yìí tó bá jẹ́ pípa àbá ń ṣe é nù. yọ́ọ́ máa túmọ̀ sí pé a rí náà pé a fẹ́ràn ara wọn mi ìyàn kan náà jọ ẹgbẹ́ tó máa bẹ náà fi ọlọ́njẹ́ ní nǹkan yìí o ọlọ́njẹ́ ní nǹkan yìí nínú àdúrà òun bẹ náà haram ìjẹ̀lọ fún náà ìlú ọlọ́njẹ́ ọ̀pọ̀ jáde lọ láì yóò mọ́jẹ́ sí wàhálà jẹ́ ń pàdé ó yà kí owó orí lójú ẹ̀wọ̀ ọlọ́njẹ́ rí o àdúrà ò sí ló ń sè torí pé tó ẹgbẹ́ rí mi ọwọ́ ọmọ ẹ̀yà rẹ̀ kan náà ló ti bọ́ ilẹ̀ tí wọ́n náà gbàdúrà kówó tí wọ́n náà kó dáàbò kọ́sọ̀nù. nígbà tó ìgbàgbọ́ àkọ́sọ̀nù kí ọgbẹ́ mọ̀ kan islam tó pé tiẹ̀. àwọn ẹni ọgbà ọmọ nǹkan yìí wà lọ́wọ́ lọ́wọ́ ọwọ́ àmà kéde ẹbí tí wọ́n máa dọ́gbọ́n kéde nù kò ní kéde tó hmm. wọ́n ti gbé tó kéde ipò àwọn ọmọ ti kẹ́ tó ní ọmọ. orí nǹkan ní orí nǹkan ní ti hmm. ká kéde ní iwájú ilé rẹ̀ lọ́wọ́ orí tó pa

torí pé àwọn olè náà ó tó pọ̀ ń nìkan lọ pàápàá ẹ̀yìn náà wọ́n ti àmà tọ́wọ́ ti àmà tẹ́ẹ̀tì nù wọ́n àmà ń bọ̀ fún ìtẹ́ẹ̀tì kíni bóòlù mú sọ nọ́mbà kan ti bẹ lórí mi nọ́mbà mẹ́wàá ti bẹ lórí mi mẹ́wàá ti ẹ̀dá ní wọ́n fífà mẹ́wọ́ àtúnbẹ̀ lórí ẹ̀fọ́ àwọn àwò ẹ̀rí bá ti rí òtù ṣùgbọ́n lè ló ń náà torí yóò rí pé ajẹ́fóhùn tí bọ́n rí tòun tó sọ nù tẹ̀lé nà àṣírí ṣùgbọ́n bá ti rí rẹ̀ ti bọ̀ tó bá ti kalẹ̀ kò ní lè gbẹ̀fẹ́ lẹ́tọ̀ọ́ lọ́tí wọ́n láti lè di government. Hmm. sọ́wọ́n pé mo sọ fún ẹ pé ẹ̀sìn yìí ò lè lọ bó ti tọ́ àti bó ti yẹ àti tíjọba wà níbẹ̀. àgbọ̀yé àwọn ẹ̀sìn kan lọ wọn ní tìjọba bọ́ bá ti rí nǹkan yìí kò sí lè yẹ mi hmm. wọn ò lókun wọn ò ní tí mú lọ wọn ò ní tí mú bọ wọn ò ní tó dé wọn ò ní tó tù. Hmm. àwọn ti tìjọba lórí ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ náà wọ́n gbọ́n mẹ́ta ayé ti ń bẹ kò sí ìjọ ọba wọn lára ibi tí wọn ò nílò special government àwọn nílò ẹ̀. lóòjọ́ bíbí agbọ́dọ̀ ti dín náà kàn pé pẹ̀lú òkú ọlọ́run pẹ̀lú òkú ọlọ́run tó kàn ń bọ̀ wá ìjọ kan ń bọ̀ wá ìjọ hmm. kan ń bọ̀ wá tí hmm. ìsìlámù ní agbára nílẹ̀ nàìjíríà ṣáàtì níjọba tí ó fún wa ní àṣẹ pé ẹ̀ practice ẹ̀ ní bọ́lá yìí ní ilá ìta ara ilé ìwọ̀n kò nira abẹ́rẹ́ sì mi wọn náà máa pílásì ti tiẹ̀ ẹ̀ sì ní nǹkan tẹ́ fẹ́ pílásì tà wá láti nígbà rẹ̀ pílásì. náà tòlẹ́ bá báyìí tá a bá rí nǹkan ìdàjẹ́ mi tá a bá wá rí ẹran náà ní kọ́ yọ̀ọ́lá bọ́ọ̀lá ẹran ìlé mi tọ́ pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ nǹkan tí jẹun lẹ́ran títún bí ọba kò ṣe àbí àgùntàn ṣe lónìí bóyá o gbóyún inú ẹ̀ lọ́ba bí àgbò méjì àgùntàn kan mẹ́ta tó tọ́ọ̀bá ti fún lóúnjẹ sọ̀rọ̀ bí yóò tẹ̀lé pẹ̀lú ọ̀hún yóò kú dànù ọ̀wá ń tọ́jú ẹ̀ ọ̀wá rẹ̀ ń tó ní àtìlẹ́yìn ọdún kan lónìí bá yọ ọdún ah èmi mo ní bó wà lè lẹ́nu ṣe àtìyá àti ọmọ yóò máa kú lọ àlọ́ ọ̀lẹ́ lọ bẹ́ẹ̀ ẹni tó ní ló ní ìyẹn tó ní ìyá ló ní gbogbo ọmọ ọkàn tó ń tọ́ ná lórí ẹ̀ nàbílà ní ìdìjọba tí ò bá síjọba ta ni ó wà sílẹ̀ tí ẹni tó ń lẹ́rú wá ń bẹ́ wọn lọ́wọ́ thousand naira pèlè ẹ̀rọ yá fifty thousand naira lójú tọ́jú ẹ̀kọ́ tó kàn yóò dùn kàn ó lè pè five hundred thousand naira ọbẹ̀ kú bẹ́ẹ̀ tọ́lẹ̀ ẹran kó tẹ́lẹ̀ lórí bàtà ìwé à kúkú máa bẹ́ẹ̀ ra gan-an lọ́wọ́ máa mú ìyá àtọmọ yọ àti ìyá àtọmọ náà bàtà kọ̀wọ́ bọ́ọ̀lù náà wọlé àtọmọ mo yọ̀ dà èdè nù torí yóò pa ẹ̀rọ pé òun fún abẹ́rẹ́ pàtàkì lọ ìyànjọ́ ìgbà mọ́tò kan kọlu lẹ́sẹ̀ mo bá ń déjì ẹ̀ gbogbo nǹkan tí ò ṣẹlẹ̀ sí ni ó kà á lẹ̀ mọ́ sọ̀rọ̀ pé ara wa ìyá alákòóso la jẹ́ fúnra wa ṣùgbọ́n ìjọba ti di ọ̀rọ̀ mọ́ ìyẹn ń kọ́ máa bọ̀ sí ẹ̀tọ́ ẹ̀ bẹ́ẹ̀ni ẹranko kan wá ń bẹ tá a gbọ́dọ̀ mú tá a bá rí rìn kiri tó lòlò a gbọ́dọ̀ mú kí ló pe ẹranko náà iye ibi òun náà lè rà fún mi. ayé ọlọ́run bá ń bẹ láàrẹ̀. Hmm. èèyàn gbọ́dọ̀ máa fún mi pé mo rí fún mi yìí bí a mo rí rà fún mi yìí kò sí sí yẹ́wà hàn pé mo rí rà fún mi yìí ẹnìkan rí rà fún mi yìí torí pé ọlọ́run ọba ti fún ní drọ́ọ̀mù omi sínú rẹ̀. Hmm ó tó tún ní tọ́ oúnjẹ sínú ọkọ̀ ẹ̀. Uh-huh. ó lè jẹ́ bọ́dọ̀ kan kí ọmọ ọlọ́wọ́. bọ́ọ̀ bá jẹ ẹ̀wá bí ọba tó wá rí báyìí ọlọ́run tó fún ní agbára kan dẹ́dẹ́ àkùnrin lè rìn láti bí báyìí ó lè rìn ọdún kan mm-hmm. yọ̀ọ̀mọ̀ rìn lọ tí àdúró uh-huh. kò sì lè fún sùn. ẹsẹ̀ òsì ní gbó ẹsẹ̀ òsì ní gbó ẹsẹ̀ òsì ní àpátákó lò ní jẹ. Àmì ọlọ́dúnrà. Bàláyà ń lòrò náà ìlà ìbílẹ̀ kàìfà kọ́lé pa. Ọlọ́run bá ti jẹ́ ìrètí. Ẹ wò ó, ẹ wò ó, ẹ wò wò kí ló kọ ẹ. Ìbílẹ̀ Ẹ wò fún mi wò. a ọlọ́run ti dàmú àlù náà kọ̀ wá lọ bá wà láyé ń lò ó náírà lè bá kọ́ ẹni bá kó yé kọ́ torí bí wọ́n ti máa lò ó nọ́ọ̀mà nǹkan jọ àwọn máa lò lẹ́ni kàkà kò lẹ́ni kàkà kò jẹ́ ẹ̀níkù méjì àkọ́ mi ní ikú oríṣiríṣi oúnjẹ tó bá yìí onídìjọ́ gbé pamọ́ sí oúnjẹ tó rọrùn onídìjọ́ gbé pamọ́ sí tí ó sì ní báyìí. tọ́ba bẹ́ẹ̀ jẹ́ ó sì máa bí ó ti pọ̀ jáde sẹ́nu ọ̀rẹ́ wọn gbé sáyẹn ti ẹnu ní ẹ̀ bólóúnjẹ o ọkọ̀ láti inú àpò tó wà nínú pẹ̀ gbígbé ìráyà ní mo fẹ́ koríko tó gbẹ mo fẹ́ jẹ báyìí mo sọ̀ rẹ̀ sílẹ̀ yóò sì pé yóò sì jáde sẹ́yìn yóò sì máa jẹ ok ó mi mo fẹ́ mu sí báyìí yóò sì lọ bí tí ń nà pé máa wá yóò sì máa mu sí. ọba tó sọ pé àpàdé ẹni ń lòrò ní ilẹ̀ ilẹ̀ ìka ara àwọn mẹ́rẹ̀kùnú àlọ́kùnrin àti títí kò sí tú kò sí tako náà.

tàbá wá tí ò ní láàrí kó láti láti mọ nǹkan tí ò ní láàrí wà lọ́wọ́ àwùjọ kọ̀ọ̀kan ṣáàtàn fi nǹkan tí ò ní náà wẹ́lẹ̀ ọ̀dọ́ bí ansẹ̀tì ní ó fi ló ọdún kan ó lè máa lò ó sì lè tà á ṣùgbọ́n tó ń pè bá ọwọ́ kan lówó ẹ̀ padà. Hmm. bó o ti sàrà kan ibi ti sàrà fẹ́ tó ní tó ń tẹ̀ bá dé tó ní àmì òtún o ọwọ́ dání àwọn tó nǹkan ọmọ tiẹ̀ ní nǹkan tó fún lówó lórí àbòsí àní dé sí sí bẹ́ẹ̀ ní jẹ nǹkan mẹ́lẹ̀ àbí tó ń bí bẹ́ẹ̀rọ báyìrò àbí abẹ́rò kan bẹ tó níláàrí o abẹ́rò orí ilé ìlú àwọn iṣẹ́ kúlọ̀ ní àwọn tó kò níláàrí tẹ́mi ra láti náírà tọ́tọ́ láwọn ilé yẹn lọ́kìlá ìwé ọgbà pẹ́ńsù àti gáàsà tọ́tọ́ lọ́wọ́ ìwé bí káyí pẹ́ńsù káyí lẹ̀ ìrìnsà ìrìnsà àgbà ṣáfúnà àgbà bíléèdì

bí egbò rí lọ nílẹ̀ ọ̀lọ̀ jẹ́ alábi yóò dá fún àánú àdéhùn bí ábẹ́rẹ́ sí wọn lọ́wọ́ àwòrán ọjọ́ ọba ọ̀tàlá ìrọ̀rọ̀ àtàlá ní rọ̀ṣúlù sọ́lọ̀ ọba ọ̀sán ìyá sọ wá wọlá sọ wá ó ní alábi wa sọ́lọ̀ ọba ọ̀sán ó tú wa lẹ̀ tàbá rọ̀pá ni ọ̀pá àtẹlẹ̀ ẹgbẹ́ wa rọ̀pá yóò máa fi wẹ́lẹ̀ ọdún kan kí ni yóò tẹ́gbọ́n náà ní bọ̀ sínú gbogbo tẹ́ àwọn ọ̀gbẹ̀ bẹ̀rẹ̀ agbẹ́rẹ́ àwọn àwọn arún bẹ̀rẹ̀ ó bá ọmọ ọmọ ọpà mẹ́jọ jáde ń bẹ̀rẹ̀ ọba lọ́bẹ̀ láàrin wákàtí kan ọ̀rọ̀ láti ọjọ́ wà fọ́dún kan bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní bí ipa àtàrán kan kàmáàlì gbogbo àwọn ọ̀kẹ́ yìí àní ìdíkí káfí pamọ́ fílà olóòtú àwọn tẹ́ńtẹ́ náírà kan kan tó ń bá náírà Eh, bíi five naira ten naira fifteen naira eh, mú o tó ní bá béèrè fún o ọgbẹ òbí lọ sọ̀rọ̀ ààrẹ tó ní olè máa lò lọkùn ní ìjọ lọkùn èdè pé àní lọ bá ti mú títí jẹ o láti gbọ́ o ọkọ̀ kan ìwé lọ ìrìn pé ta lórí ta lọ́sọ̀ bẹ́ẹ̀rù nù ta lọ́sọ̀ fifty naira nù ta lọ́sọ̀ one hundred naira nù sọ̀rọ̀ wá ẹ rí ní ìgbà náà títí ti ń bá wọ a bìsúlà. báwo torí àwọn nǹkan kéékèèké ni ọmọ ènìyàn rí kàkọ́ ẹ̀ lórí ìlú ìjẹ́ nínú ọ̀pọ̀ bọ́ọ̀lì lọ́wọ́ ọ̀hún. ó lè mọ̀ wá arúgbó kí ni nítorí báyìí lórí ìlú wa láti orí orí wa wá wá sí ìṣe wà lọ́dọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ òwúrọ̀ kí mo bẹ̀rù sí ìdí nìyẹn tó fi jọ́sí àwọn ọ̀pọ̀ yìí. àìsàn pè ní àlòkọ̀bọ̀ ọ̀rọ̀ ayélujáfúlùtù ó bẹ́ẹ̀ ni ọmọ tó sọnù tààrí ó tún wá rí i pé nta sọlẹ̀ kan ó lọ ya ìsìláàmù níbi gọ́ọ̀mẹ̀ntì ọba tá a rí mi táàmù àwòrán rẹ̀ ṣẹ̀rí na ọ rẹ̀ gbé ọmọ tí wọ́n ń dùn kan pé bóyá ẹni tó dùn ní ìdí ẹ̀wọ̀n àtàlà ń dùn bí kan àgbè tí a bá wá gbé kí bá wà agbóná fún ìjọba gọ́ọ̀mẹ́ntì àwọn ilé kan wà táwọn ìjọba ti kọ́ ilẹ̀ àwọn àwọn ilé kan wà tí àwọn ìjọba ìdílé ti kọ́lẹ̀ fún àwọn ọmọ bẹ́ẹ̀ ni ìbẹ̀rẹ̀ àjọba ọmọ bẹ́ẹ̀ lọ. tí ọba wá sí tọ́ ọba lágbára láti tọ́jú ẹ̀ sí ṣẹlá máa tọ́jú ẹ̀ máa tọ́jú ẹ̀ lọ. ẹ ẹ ní ìsìlámù ṣe pàtàkì ìjọba ènìyàn. ní pé ọmọ ènìyàn gbọ́dọ̀ láàyè òfin ìsìlámù ní foundation gbogbo tí ń jọba ènìyàn àti kìtìrú àti mùsùlùmí ẹ̀gbọ́dọ̀ láàyè. títòkè lè bá kú wọn jù dára ẹ̀ bẹ̀rù ó kú kọ̀rẹ́ ní sí gbogbo ẹ̀yin aládùúgbò ti dẹ̀rù sí ẹnu pé kìnìún kan pa yín pọ̀ ó ní pé ìjọba ènìyàn bàbá bàbá wa lókè ìyá ìyá wa lókè àwa lọ àwa gbé àwa gbé àwa àgbẹ̀lẹ̀ lórí ọkọ̀ ojú tí ẹ̀ sí ètò kọ̀ọ̀kan àwa ọ̀wọ́ tí ó lè nínú. kí ni dẹ́lẹ́kẹ́ bá tọ́ ní ìbò lára àkàrà tó wọ̀ tó kú ní ẹ̀yà ìgbàkẹ́kẹ́ kankan. Thank you torí pé ìjọ mi yẹn torí pé ìjọ mi yẹn ìjọ mi ènìyàn làwọ́dọ̀ sọ ń bẹ̀ láti sìn àní kí wọ́n ti ra wọ́n ti bọ̀ wọ̀ ẹ̀ẹ́dì ní máa sọ pé gbogbo dáàmú ẹgbẹ́ tó kú Islam ẹ̀ẹ́dì sí kí ẹ máa torí òkú bẹ́ẹ̀ wọ ọkọ̀tò kí ẹ mọ̀ pé ẹ̀ẹ́dì wọ́n ọkọ̀tò mo bú ìgbà tó bóṣù mọ́ orí èdè ìbáàrùn fojúbọ̀lẹ̀ ìbáàrùn bẹ̀yìn lélẹ̀ ìbáàrùn bolókè ìbáàrùn kọ́lé síbi ẹsẹ̀ máa wà òṣì dáhùn àmì ẹlẹ́wọ̀n. ẹ̀jẹ̀ àti ọkọ̀ tó sí. torí wípé ọ̀pọ̀ àpẹẹrẹ ń bẹ fọ́mọ ènìyàn ju káwọn máa wọ ọmọ ènìyàn ajá ní máa wú bèbè ńlẹ̀ tó kù ẹranko tí wọ́n ní ènìyàn ọgbọ́dọ̀ wù káwọn àwòrán torí pé ọlọ́run pọ́n ọmọ ènìyàn lé ọ̀dà bẹ́ẹ̀. ìdí nìyẹn tí kì bá ti bẹ́ẹ̀ kèfèrè irúfẹ́ ọlọ́run ọba pọ̀ ju káwá máa dùn mọ́lẹ̀ lọ. ó yọ tẹ̀sìn ṣùgbọ́n ìjọba ènìyàn tó jẹ́ ìrìn ní ká pọ́n lé lára àti gbọ́dọ̀ pọ̀ mọ́lẹ̀. torí bàbá ìta láyé làbí ọmọ tí kò ní bàbá tí ó sì níyà tá bá gbé àlètọ́jú ọ̀dọ̀ ká lọ gbé fún àwọn tí wọ́n ń tọ́jú ẹ̀. قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب وألقوه في غيابة الجب يلتقطه بعد السيارة إن كنتم فاعلين ibi tí wọ́n gbọ́lẹ̀ sí níbi ìta àdábọ̀wá yóò sófin lọ àrí ìtura tó sàlám ó ní ẹ̀gbọ́dọ̀ pa ẹ̀jù ni èyí tó wá wí ni wọ́n gbà èyí tó wí yẹn ni wọ́n fi kí ni wọ́n gbà àwọn ètò ni tó dábàá wá ètò ọlẹ́gbẹ́ náà gbà mọ́ kó láti mú lábẹ́rẹ́ ìjù bàbá yìí bàbá ò lè fi lẹ ìyá yìí wọn àlejò fún yàgbẹ́ láwọn àwọn yóò sùn. ọjọ́ bí wọ́n gbà mọ́ ẹ̀ ẹ̀dá tó ṣe mítì mi mítì lè jẹ́ wáyé kí n kọ̀ ní ògbó wa rí màá nílẹ̀ níta abẹ́káwọ̀ ní pé mọ ọ̀tẹ̀ ẹbí láti dirí wọn wọ́n rí tí yẹn jù wọ́n ti gbogbo mítì ọ̀nà tá a gbà bá Yúsúfù nìyí ọ̀nà tá a gbà mú Yúsúfù nìyí ọ̀nà tá a gbà gbé Yúsúfù nìyí wọ́n ti bẹ̀rẹ̀ lórí ẹ̀. wọ́n ti bẹ̀rẹ̀ kò lórí ẹ̀ ní dáhùn sí ọ̀nà ìbúdáwà gbọ̀n àti káyà tu bàbá wa ní ojú pẹ̀lú òkú ọlọ́run lọ́la ní sáà wà bẹ́ẹ̀ ti sẹ́ǹtì ìròyìn wọn wọ́n ti mítìn ààrẹ kí ní ẹjẹ́ mítìn àtọ̀kọ̀ báwọn wọn ti wá pèsèǹtì ẹ̀ fún bàbá wọn ẹgbẹ́ fún bàbá wọn ọmọ àwò ọmọ mọ̀ pé a àwọn ilé ìkọjá bẹ́ẹ̀ wọ́n gùn wọ́n ti tán lára a bàbá tó ti fúnra tí wọ́n láti ọkẹ́ ní àná wípé ọ̀tá yìí ti fún àwọn ilé wọ́n ti tán lára tí bàbá tó jura rẹ̀ tó fi fa yusuf lé lọ́wọ́ ẹgbẹ́ ẹgbà ẹ máa mú lọ. àwọn gbùdọ̀ wọ́n mọ̀ ẹ́ ṣe lódùdú ọ̀rọ̀. èmi ò tí ì mọ àwọn bámu mọ ní tí ọ̀sẹ̀ ti tí a máa kà ní àlùfáà kẹ́rẹ́ mọ̀ ẹ́ ṣe tó àwọn bàtà yusuf yìí. èmi ń dá àwọn ẹni méjì ọ̀sẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ èntì abáfẹ́ gbà ó yìí láti gbà yìí láti gbà tẹ́lẹ̀ ká ló ṣe ní kẹ́yìn ṣùgbọ́n ká gba ọmọ lọ́dọ̀ bàbá ẹ̀ tí bàbá tí màá wọ́n talẹ̀ ẹjọ́ fún kó sì dúró ẹ̀ fún àtọkùn àti omi ẹ̀ máa mọ lọ nùkú títí pé ẹlẹ́fẹ́ mọ́ lọ kí ìyá rẹ̀ àbí àbúrò ìyá rẹ̀ ń gbòòrò ẹlẹ́mọ̀ lọ sínú gbó fẹ́ẹ́fẹ́ lọ́ọ̀lọ́ọ̀mù ó sì yọ̀ǹda ah, ẹ̀sìn àwọn máa ti o olóògbé ọlọ́run èyí tí wọ́n dẹ́wọ̀ ń bẹ̀ ẹgbẹ́ lọ́la ọlọ́run ọba tó sọ̀rọ̀ ju ọ̀la lọ. èyí tí a sọ kàn lánàá ó ọwọ́ akùnlé àkúnlẹ̀ fúnìyàn àbáforíbalẹ̀ àforíbalẹ̀ ya kọ̀ sẹ́yìn kankan tó ṣe ń nà àwọn ànábì ọlọ́run mùsùlùmí kankan ò sì lórí rẹ̀ èyí ti bí òdìrí mùsùlùmí èyí tàà ń tẹ̀ ń borí wọ́n ò sì dẹ́lẹ̀ bọ̀. èyí wọn náà làwọn àwùjọ wa yìí náà ti lọ́pọ̀lọpọ̀ tá a máa dọ̀wálẹ̀ tá a máa kúnlẹ̀ ìní àwọn àti ọ̀rá ìgbé sàlámù àlẹ́ ara ẹ̀ ara ẹ̀ eléyìí káwá ti sàlàyé fún àyè díẹ̀ lọ́wọ́ kún bẹ́ẹ̀ lásán نصوص النهي عن السجود لغير الله تشمل النوعين ولكن ينزل كل واحد ينزل كل واحد محله ولكن ينزل كل واحد محله محله ونظيره ما ورد في الشرك من النهي فإنه يشمل الأكبر والأصغر وكذا البدعة يشمل المكفرة والمفكرة lẹ́yìn àwọn gbólóhùn ọlọ́run àbọ̀rọ̀ àìmáyé sọ̀rọ̀ bá wà lẹ́yìn sẹ́lá tó wáyé nípa àǹtẹ̀ àrùn borí balẹ̀ fún nǹkan ní ètí kìí sọ̀rọ̀ ọ̀bà ó ti ká méjèèjì sínú nọ́ọ̀sù tó lọ́wọ́ pé ẹ̀gbọ́dọ̀ borí balẹ̀ méjèèjì náà lòun sínú àti borí balẹ̀ ti jọ́sìn àti borí balẹ̀ ti kíkì ẹ̀yin tó bá ní ẹ̀gbọ́dọ̀ tẹ̀ fẹ́lùmí àyàfọ́ lọ́wọ́ ọba méjèèjì náà lòun sínú àti ń tàǹtẹ̀ fún ọlọ́run tá a fi ń jọ́sìn àti ń tàǹtẹ̀ tá a fi ń kiri yẹn gbogbo ẹ̀ náà ọ̀sọ̀pá àbọ̀dọ̀ ìdáwó ìtumọ̀ ọ̀rọ̀ tá a kà nínú. òun náà jọ sírk gbogbo nọ́ọ̀sù tó wá pa sírk pẹ́ ìbọ̀dọ̀ sẹ́bọ̀ bọ́ọ̀sì wáyé pọ̀rọ̀ gidi náà ní ó mú ní láti náà àti kéyìn àti kékeré. bẹ́ẹ̀ náà lè tán wá nípa bídíà pẹ́ ìbọ̀dọ̀ débi bídíà nínú àwọn anẹ́bí sọ̀rọ̀ wá wà yọ̀ bó ti mú bídíà tí sọ níbi kékeré bó ti kó sínú bẹ́ẹ̀ náà ló kó bídíà tí kò sọ níbi kékeré bẹ́ẹ̀ náà ló kó sínú. ọlọ́run bá sọ pé iná lọ́wọ́ aláyà ojúrò àyùn yóò ṣe wákà bí. iná lọ́wọ́ aláyà fẹ́rọ àyùn ṣọ́kà bí ní ìwáyà fẹ́rọ máa dúnà dáálí kàlímà yàṣá. wáyà fẹ́rọ máa dúnà dáálí kàlímà yàṣá. wáyà fẹ́rọ máa dúnà dáálí kàlímà yàṣá. iná lọ́wọ́ aláyà ojúrò àyùn ṣọ́kà bí. Thank you. lẹ́ẹ̀kan náà jókòó ẹjókòó ẹ. Uh-uh. ayé ọ̀sán tó náà ọ̀pá sọ pé inú ọ̀la àlẹ́ ayé arúgbó. kí ni jẹ́ àlá? mo ń gbọ́ inú ọ̀la àlẹ́ ayé arúgbó ayé ìṣọ́ra tàbí ìdìbò ọ̀fẹ́ bọ́sùn ẹ̀ sẹ́kọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sẹ́kọ̀ ní ńlá nìkan ni àbí àtẹ̀kọ̀ kékeré nìkan kí lè rí ẹ̀ lọ́kọ̀ ní ńlá nìkan gbogbo ẹ̀ láti tí àwọn ọmọ kẹ́wé àlọ́rù àlọ́ àti nílá àti kékeré lọ́wọ́ rẹ̀ àti nílá àti kékeré lọ́wọ́ rẹ̀ ìpìlẹ̀ gbólóhùn lónìí. ó sì bàbá tó lẹ́rìí ní ìdánwò máa gbé àà ẹ̀bọ̀ kan wà sí ànábì kò lẹ́bọ̀ kékeré o. ànábì ti ẹ̀sọ́ pé gbọ́dọ̀ kan àtúndé kékeré pa sọ́nà ọba wà ní ọ̀sán. ọkàn sọ pé ẹ̀bọ̀ tó pa ọmọ yìí. ẹ̀bọ̀ ìjọba pé ẹ̀bọ̀ kan àtúndé kéré wà gbọ́ ṣùgbọ́n ẹ̀kọ́ bí yé wa àti àgbéyẹ̀wò àwọn ẹ̀rí ó fi wá pé ẹ̀bọ̀ kan wà tí ò láà àwọn náà tó nì bẹ́ẹ̀ náà láyà ló tẹ̀lé yìí. Àtàkùdó lè ṣáàtì wà láàrin ìpàpàrẹ̀ wà jùdó lè láàrin láti ọ̀pọ̀lọpọ̀ wọn àrẹ kúntùn ìyá òta àgbòrò. Bẹ́ẹ̀ ni ọlọ́mọ bá sọ pé ẹ gbọ́dọ̀ tẹ̀ fóòrùn ẹ ti gbọ́dọ̀ tẹ̀ tó sùpá títẹ̀ tẹ́ ẹ gbọ́dọ̀ tẹ̀ yí fóòrùn àti gbọ́dọ̀ báyìí àti títẹ̀ ìjọsìn àti títẹ̀ kíkí náà ẹ̀ gbọ́dọ̀ pé nígbà abẹ́ ń jáde fún ọ̀nà pé ó mú nílá ó mú títẹ̀ ìjọsìn àti títẹ̀ ìlú kíkí ọkọ̀ sí ọ. nínú àwọn ẹni àgbọ̀dọ̀ máa bẹ́rí fún àgbọ̀dọ̀ bẹ̀rí fún òṣùpá. làwọn á dún di fúláàgì skul kan ní wọn fúláàgì nàìjíríà bẹ́ẹ̀ wọn bẹ́ẹ̀ báyìí pa pa tẹ́wájú ń sin ní ìsìn mọ̀ kí ni òótọ́ dẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n gbé wájú fúláàgì ní kílẹ̀ ń ti wọ́n ń kí ni lọ́wọ́ ti máa sọ pé wọ́n á máa wò ó bí ẹjọ́ nílà káyè aṣọ lásán àdánwò aṣọ lásán ìlú ti rọ ọkùnrin rẹ̀ fẹ́ máa wò lóru báyìí I play to Nigeria my country yọ máa wò lọ. àtúnyìn ìbò lásán ni ìbò lónìí táwọn òṣìṣẹ́ ọlọ́run tí wọ́n ń sìn jí wọn gbogbo nǹkan tó bá ti jẹ́ ìlú ní ẹ máa bọ̀. eléyìí àti títẹ̀ kíkí àti títẹ̀ ìjọsìn ẹ gbọ́dọ̀ sí fóònùfà àtòrò nínú wáyé gbọ́dọ̀ sí fóònùfà àtòrò táwọn àwọn akẹ́kọ̀ọ́ yẹn dáhùn tó o bá jẹ́ alákọ̀ọ́kọ́ òwe ní ìrìn àìlẹ́gbọ́n náà ẹ̀rí tó fi tọ́ tẹ̀kúnlẹ̀ tí ń sìn. wọ́n tọ́ bá tẹ̀kún yẹn lẹ́sìn kí ìyàwó náà láwùjọ ìtawà mọ̀ ẹ̀nu wọn. gbogbo ayé náà ti mọ̀ tó bẹ́ẹ̀. àbúrò ẹ̀rìn ká ló wájú bàbá rẹ̀ pé ẹ̀ka àti bàbá mi. bàbá arábọ̀bálẹ̀ rẹ̀ tó ń sin bàbá rẹ̀ àbó kì a ṣé mo wá sọ pé ọlọ́run ẹni wọ́n ni ni. ni látàkì ojú lè ṣáǹtì wà láàrin nǹkan. ọmọ tó lè gbọ́dọ̀ tẹ̀ fún àdùn òṣùpá àdùn òṣùpá náà òṣùpá àdùn òrùn fún ìtẹ́gbẹ́ bàbá rẹ̀ orí tí yóò kò yẹn jẹ. ó ní mo ló wà lọ pa wọ́n ní bàbá wọ́n tún mọ̀ òrùn ní òṣùpá kìí ṣe gbẹ́ bàbá ìwọ sí mọ́rú bàbá yóò tó kù ànábì àfọ̀sọ̀pà wé bàbá náà sì pé aláwọ̀ ẹni tó lọ́lá jù ní wọn o ìmẹ́ta ọlọ́run àwọn ànábì ọlọ́run ìdá ọlọ́run náà bẹ̀rẹ̀ tó ní dábọ̀ ọ̀run lọ́lá ju èèyàn lọ àbẹ́yàn lọ́lá ju ọ̀run nǹkan mẹ́sàn-án àbá àbá àdé ló wà tuntun pa ta lọ ní ọlájú ìwájú ọlọ ọlọ́wọ́ àlà àbí àbẹ̀wò pé mi ni bọ́bá ní ìrìn àtò rí ẹ̀ bọ́bá ti lóhùn ní àtò kílẹ̀ rí ẹ̀ ẹkúkú mẹ́gbà náà bí ṣùgbọ́n kọ̀ọ̀kan àgbọ̀n kébèrè òṣùpá lọ́lá bèbèrè lọ. òun sì lọ́lá ju kódà ìràwọ̀ lọ́lá ju kékeré lọ. kódà ẹyẹ náà lọ́lá jù lọ. ẹ̀ẹ́n fún òun ní láàkáyè. nínú ọ jẹ́ péjọ àtìyámà wọ́n sọ pé káwọn ọ̀dẹ̀ ẹran péjọ náà àbọ̀mọ̀ wọ́n sọ pé iná bá rí ìdí náà gbé ara ah, ọmọ náà di ìrọ̀ ẹran kù. nípa báyìí wọ́n káwọn ọdẹ Yorùbá يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون ọlọ́run bá dúró pé kàró ẹ̀tẹ̀ sáré ní ẹ̀tẹ̀ fún wáṣíọdú ẹ̀tún tẹ̀dílẹ̀ rògbò ní ká tẹ́mọ́tì pápọ̀ ìtumọ̀ rẹ̀ yàtọ̀ pọ̀ lára o torí ọkà àti sájàdà àrùkúrọ̀ àti sòdó ìdájítàmà ìtàkọ̀ wọ́n ìdàkùtàkọ̀ ìtàmà mú kọ́ ìdà ní ọkọ̀ lẹ̀ àwọn tẹ́ ń tutù kùtù nú ayé àwọn ní alákatá títí pé ọba ti yọ wọn ò yé ibikíbi tí náà ṣùgbọ́n wọn náà lọ kọ́ ẹ̀ tọ́lọ́ bá lọ pé ẹ forú balẹ̀ àbí ẹ gbọ́dọ̀ forú balẹ̀ tó lọ sùjú máa pé òkú wọn jáde ní òṣùwọ̀ rẹ̀. bí ọlọ́run bá sọ pé ká ó máa rọ kìrìn máa pé òkú yẹn jẹ́ dárúkọ dáadáa nìyẹn kí ló fi wọlé sùjú ó ti wọlé. tọ́gbọ́n wá jẹ́ pípa wá dà pọ̀ láàrin kan náà bó àyà ọmọ ara tẹ̀wọ́n. Yá ayọ̀ aládé amánurúkà yọ wá dòdò wá dòdò. Wọ́n yà wọ́n bẹ̀rẹ̀. Ẹ ti bá jẹ́ sọ̀kọ̀rọ̀ ìgbọ́dọ̀ wà pẹ̀lú àìsàn ìgbà tí ilẹ̀ ìlú bẹ̀rẹ̀. Ó ní ẹ̀yin tí mo gbà tí mo pẹ̀lẹ́ ẹ̀yin onígbàgbọ́ òdodo eréka ẹ̀tẹ̀. Mo wá ní eréka àwọn náà kí ló tẹ̀lé wá ti tẹ̀lé. Mo ti dàpọ̀ nù ìtumọ̀ rẹ̀ gbọ́dọ̀ yìí àtẹ̀sẹ̀ náà ọ̀wàlẹ̀wà àbójú rọ́bà wáyòjú rọ́bàkù ẹ̀sìn ọ̀wọ̀bà yìí wọ́n fàájú ọ̀rọ̀ láàrínlákún tó filẹ̀ ṣòro وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا Láyé ìrẹ̀jọ́ wípẹ̀ kí é ti gbogbo ẹ̀ẹ̀kan, ó kún kátà máa ti tẹ̀ àtúwá àti wílẹ̀ kan pé tí mọ́sídìdò bá ti wá àti mọ́kàrún àti gbogbo ẹ̀ lọ́wọ́ rẹ̀ gbogbo táàlú tẹ̀ táàlú jọ́sìn ọlọ́run ọba ọlọ́run ọba nìkan ni ẹ̀fọ́ ẹ má bẹ̀rẹ̀ lónìí. àwọn ọkọ̀ èdè ń gbóhùn táàdé. eléyìí ló pe nínú ọ̀rọ̀ náà tọ́tún jẹ́ táàbù ni mà pé ìforíbalẹ̀ méjì ni ìforíbalẹ̀ ìjọ́sìn àti ìforíbalẹ̀ kíkún قيس ابن سعد قال أتيت الحيرة علم المسجد من بالأجسام الجحيرة فرأيتهم أما سام جريك كريستيان نيوان نبعنا المسلمين فرأيتهم يسجدون لمرزدان لهم أوه بنادى فرأيتهم آه، يسجدون لمرزبان لهم يسجدون لمرزبان لهم يسجدون لمرزبان لهم فكن بشام شام من جدان فلسطين إسرائيل ẹni yìí ó sáàbù láti Mẹ̀dínà ọlọ́sí eré. Mọ̀ wá يسجدون لمريدان لهم ọwárí ìyàkàjá ní àwọn èèyàn tó ń pẹ̀lú ọmọ rẹ̀ ọlọ́mọ mú mẹ́sìn àti ìtọ́kọ́ wọn fún jẹ ojú ń ta àkọ́mọ̀ wẹ̀ wọlé ẹ máa fi ìtọ́kọ́ wọlé kọ́kọ́. يسجدون

فرأيتهم يسجدون لمرزقان الله àwọn ìdílẹ̀ ilẹ̀ táwọn orí mọ́ wọ́n rí wọn kí ni wọ́n ń jẹ́ àwọn ará abẹ̀ àwọn náà ní pásítọ̀ mọ́rùsùbáyìn ní ń pè pásítọ̀ rẹ́fẹ́ǹsì a tún pè àwọn prophet nìsín oríṣiríṣi prophet ní àhà ah, ah, ẹ̀jẹ̀ wà á kọjá làtàn prophet prophet ò ní tiwọn ààrẹ nínú ìsìláàmù kí nìkan pera rẹ̀ nígbà bí yù ìjọba pera rẹ̀ nígbà bí yù láti sọ lóko ẹ̀ma tó bẹ̀ gbogbo tí wọ́n pera wọn ní wò àti ní gbogbo àyè gangan nù àti lẹ́kọ̀ọ́ kọ̀ọ̀tẹ́ tó pẹ́ nígbà bí yù ó tó wà pẹ́ nígbà bí yù àwọn mùsùlùmí yà ní wọ́n lù wọ́n pa mùsùlùmí náà bí yìí sì ní provẹ́ pàtó àwọn rẹ́fẹ̀ǹdì wọn tẹ́lá ti rí wọn tẹ́lá ti bẹ́ẹ̀ kí wọ́n tọ́mọ̀ náà tẹ́lá bẹ́ẹ̀ kí ọ̀gá àjọ يسجدون لمرضان الله وما ولẹ̀ wọ́n máa wulẹ̀

àwọn aláìmọ̀ kan àwọn ilé ìtàn fún ọmọ ilé yìí àmbá dé màdínà jókòó wáyà wọ́n ẹ̀ ń bá ti dé màdínà máa fi yé mòdìrù kéde mi o <laughs> máa fi yé mòdìrù pé ayá o máa fi yé wọn yí pé àwọn ará màdínà àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yìí wọn ọmọ kí wọn ọmọ àpọ̀lé wọn lẹ́kọ̀ọ́ máa tí ẹ̀kọ́ fún máa tí ẹ̀kọ́ fún mi lùdọ̀ wájú pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ táyọ̀dù lè rí ń bò rí wọn tí wọ́n borí balẹ̀ tí wọ́n tẹ̀ tí wọ́n wúlẹ̀ mú bá ń tọ̀ wọn. bàbá ń sọ̀rọ̀ sọ́ọ̀nà lọ́ọ̀hì àkàpọ̀ àríyànjú jáàdáàlà. ó ní mo bá sọ nínú ẹ̀mí àbí mo bára àbí sọ̀rọ̀ pé òjijì ọlọ́run gán lọ́la ju àwọn rẹ́fẹ́rẹ́ǹsì tí ìgbà àdébì lọ́nà ti wọ̀ lọ wọ́n ti ń bọ̀ ọ̀fọ̀ láti bá ti dé wọn dínà ah! á àdébì láti wọ̀ á. قال وبرقي أتيت النبي صلى الله عليه وسلم Màdínà mo bá dé inú mi ti dùn pé mo rí nǹkan gidi mo bẹ̀ láti lẹ ẹja mọ̀ pé ní tí wọ́n rí rí máa dé bá nìyẹn náà. Wàkọ́tò ìní àtẹ́tò ìṣẹ́rọ́ta. Àwọn ẹlẹ́kọ̀ọ́ wo wọ́n fẹ́ bàbá mi ṣàkóso ṣe ó ní yàrá ìṣúra lọ́wọ́ èrò òṣìṣẹ́ ọlọ́wọ́ ọba ìní. Ìní àtẹ́tò ìṣẹ́rọ́. Mọ́ máa lọ sí ilẹ̀ ìjọ́dá òkúra ìnáwó. فرأيتهم يسجدون لمرجلان لهم lọ́rí wọn tí wọ́n gorí balẹ̀ fún pásítọ̀ wọn lẹ́hùn tí wọ́n tẹ̀ tí wọ́n lẹ́ wọ́n bẹ̀ wọ́n bẹ́ǹdì fún ọ̀gá wọn wọ́n tẹ̀ tí ọ̀tẹ̀ ń wọlé ẹjọ́ ìwọlẹ̀ gorí balẹ̀ tó kábíyèsí ẹ̀ka àárọ̀ ẹ̀ka àṣà yẹ́n ti ń tẹ̀ àwọn tó bá yẹ kí wọ́n yára rọ̀ fún wọn lọ́wọ́ àhà dáadáa la ìwọ gan sí ní ànínábì tó jẹ́ fífi ìwọ lọ lẹ́tọ̀ọ́ tó ká forí balẹ̀ fún ọ torí ìwọ lọ ga gbogbo àwọn táwọn wọn ṣe. fáàlù àdábì wa sọ pé kí àdábì kí wọ́n ti ní sínú sàárì tọ́wá débi sàárì nìkan kọjá lọ. Kàkà dúdú aláwọ̀. Ìlọ́mú balẹ̀ fún sàárì ni bí. Láàlá èmi ọ̀jẹ́ jẹ́ òun onígbé mo ní làákà ìmọ̀ ti gbà kí dàbí di lọ́wọ́ rẹ̀. Sàlá tábà rí làwọn tó ń tọ́ àmì ọ̀rọ̀ làákàdá. Nígbà tó sọ pé ìní forí balẹ̀ olóhùn ní pípa ẹ̀kọ́ sáré ọmọ ẹjọ́ ń gbẹ̀ ní pé ẹlẹ́bìn sọ sọ̀rọ̀ wà sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀sẹ́lẹ̀ tó bá mọ tó ti ní tẹ̀ fún sáré rẹ̀ tó sì ní fún sáré rẹ̀ lọ́wọ́ àwọn àbórí balẹ̀ fún nígbà máa kó láyé sá nígbà máa ń bẹ láyé ìyẹn náà ọ̀gbọ́dọ̀ tẹ̀ fún mi ọ̀gbọ́dọ̀ tẹ̀ fún mi ọ̀gbọ́dọ̀ tẹ̀ fún mi ọ̀gbọ́dọ̀ gbọ́dọ̀ jẹ́ olùgbéyàn ànábì ẹ bá wá fẹ́ sọ àfa àti ẹ tọ́ pé káwọn ọmọ lẹ́yìn ọmọ ẹ̀tẹ̀ àbí wọ́n máa forí balẹ̀ fún ọ ọmọ kan sọ fún akó ojú ànábì lọ́nà ànábì lọ́nà nìkan kan tẹ̀wé ni wọ́n forí balẹ̀ fún wọ́n bàbá tọ́ ọba ní ọmọ rẹ tí ọba ti tẹ̀ kí ọ àbí tí ọba ti lọ́ba lẹ̀ fún ọ tọ́ ọba ní ọmọ àlè ní ajá sí pé bàbá àlè ní wọ́n náà torí tó ọ̀tọ̀ àná àná ti bàbá àná ti ti bàbá ẹ̀jẹ̀ lọ ẹni tó jẹ́ bàbá àná ti ti jẹ́ pé ẹni jẹ́ bàbá jẹ. bala tábà ló. ọlọ́dún ní ẹ̀kọ́ rẹ̀ dáwò ìyẹn ló fi jẹ́ pípé gbà sí ẹni ọlọ́run kan bàbá wa kan ọwọ́ àti bíbá ìlọ́dọ̀ kan ọwọ́ ọ̀rọ̀ lẹ́ni àwọn akíni. nítorí dàwa pọ̀ ni pé ajẹ́ fámìlì wọ́n ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn bàbá wa. onáà ni alhaji lè á tẹ̀lá

ọlọ jamiu islamiyya ọkì ohun bẹ mọtòtò ti pọn lọ ni wọn wá àbúté lọ bó ìdáhùn sí ni wọn. bàbá bá dé alákìrà aláàbí wọn kíra wọn láti kíra wa a sàlámù ayé fún ẹ bí ọba ti náwó nkàwọ mi àpò mi bàbá ti náwó a ẹka ẹ sáré ní pé mi ń lè láyé a lè máa wọn náà bá kí wọn pé sàlámù àlékún bí mo ti kí wọn lónà kí wọn bàbá ní àhà kíkí sáwọ́dún lọ kí ni o wọn láti wà ní bẹ́ẹ̀mẹ̀ wà ní wọn láti àkọ́kọ́ ní lẹ́nu ọ̀nà yẹn gan náà àà mbàrà wọn náà ti kí mi ní kíkí àà mo wá ní bàbá yẹn wọ̀ mọ́tàlá ẹnu ọ̀nà yẹn náà wà àà ẹ̀dọ́ bàbá ẹgbẹ́ ẹ̀rẹ̀ máa lọ bí mo lé

àwọn bá dúró ìjà náà wọ́n yí gbàdá bá dúró wọlé ta ànábì láyé àbí òkì tọ́ wá fẹ́ ànábì sọ̀rọ̀ tọ́ ọ̀bọ̀wọ̀ fún ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ bá wà rẹ̀ ọ̀rọ̀ mo ní láti ṣe béèrè wọ́n ní wẹ̀ ah, tọ́mọ̀ ní ẹ̀ ní làákàyè ẹ̀ tọ́mọ̀ bá fún làákàyè ọba ti tù sí yóò yẹ wọ́n lò tọ́mọ̀ ní wọ́n ní ká béèrè mo náà béèrè bá nàbí tẹ̀ ń jẹun àwọn tọ̀sí wọ́n fún bá nàbí tẹ̀ ń jẹun wọ́n bá nàbí tẹ̀ ń sùn

ẹni tó lọ bá ti gbà pé ọmọ ẹ ò lọmọ ẹ bàjẹ́ tó bá ti olórí tí ọba tẹ̀ ajé tí tí ọ̀dọ́ bá bá màtà bí wọ́n bàjẹ́ ọ̀dọ́ bá lùbá kiri kọ̀ọ̀kan kọ̀ọ̀mọ yá yìí ẹnu ó ní sọ pé ànábì náà gba gbọ̀dẹ̀ àbí ànábì náà ọpẹ́ ọgbà tó lè yára gbọ̀dẹ̀ ewu yẹn ọgbà ọgbà ànú láyé ọgbà tí wọ́n kí ànábì lórí náà ànábì lórí sọ pé ah káà èmi lọ náà wò ó lọ́wọ́ bẹ́ẹ̀. ṣòro tó fi jẹ́ sí pé àti àdéhìí ànábì wọ́n ní tí ń bàjẹ́ àtọ́fẹ́kẹ́ nìkan ó ti bá أن يسجد لأحد لأمرت النساء أن يسجدن لأزواجهن والسلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا أجل الله أبقى أمان شوف وأمين يسمي àti gbogbo wa ní tí a bá rojọ́ ọjọ́ àwòkọ́ àkókò ti lọ gan-an nínú àfihàn pọ́lúláì bí èyí ti pọ̀ ńlẹ̀ náà ẹ̀yẹ káwọn ìgbìyànjú tẹ̀ ṣùgbọ́n ọ̀la ọ̀la ni ẹni tí wọ́n yóò yọ. gbé kúránì fún lẹ gbé kúránì lẹ fún lẹ.